ó yẹ kó lọ sí facebook ń ṣe lẹ́gbàá authentic talk. ok sir mo ti gbọ́ ẹ ṣe sir. lórí authentic yẹn ni pé nǹkan tó ń tó lábàwọ́n rárá pé tẹ́ bá bá bẹ̀ bẹ́ẹ̀ lù sí i ó ní pé kó kálukú sọ́ra wọn. pé hmm. ká má gbowó kí ni owó fẹ̀mí rẹ̀ mí. amẹ́ni ṣe gòlò sọ́nsìn. ó ti pẹ́ ó ti yẹn ti pẹ́. náà ti sọ pé sórí ẹyin lóhun tó bá ti jábọ́ kò kì í ṣe kú sọ̀rọ̀ ọmọ yẹn ó sọ̀rọ̀ àfọkù ẹ̀. ọgbọ́n ilé kínní ó ti jábọ́ torí pọ́pọ́ ti jábọ́ sí ìlú fàtó di bókàrí pọ̀n fún sẹ́kà kiri nígbà làwọn godfather àtàwọn gold mother wà ń sìn torí tó máa jẹ́ god mother and god father wọ́n á sọ̀rọ̀ tó rọ̀ fọ́mọ yìí nígbà tó ń ṣàbúrú. Hmm. àbí nígbà tó pariwo lórí Facebook ní kí wọ́n ra fóònù fẹ́ kí wọ́n á gbọ́ kí bẹ́sẹ̀ wá di pọ́n dáwọ́ yẹn sọ́dọ̀ àgbàgbọ́ yìí ká sórí láìpẹ́ àwáyé ẹ̀yẹ́ sí dáadáa sí i. Hmm. mi ò rà pé bóyá kárí o bẹ̀tẹ̀ mi gan fún ara mi láìrírí mo lè garanti ẹ̀ fún anybody but you go and do business with him. bẹ́ẹ̀ni láfi ní pé dọ́kàkù bá ń ṣe láyé yìí aráyé ń rí i you need to be principled and be disciplined and be responsible na society ẹ bá dẹ bẹ̀rẹ̀ ọlọ́run ká mọ̀ pé ọlọ́run ló dán kálukú wa àparokò nǹkan jù kan lọ èèyàn máa ń bẹ̀rẹ̀ ní kálukú yóò fún àjáyà gan-an tó bá ti ń mí èmi ò yẹ kó tọwọ́ wa bọ́. Hmm tó fi pé tó ń dùn mí jù lọ́rọ̀ ẹ̀ ni pé ẹ gbowó lórí ọmọ yìí gbowó lórí ẹbí sí gbogbo tẹ̀sí jàtìjàtì yìí nígbà tọrọ mi ó dẹ̀ yá kí ló fa tó ẹ̀ pa fipá tí náwó tá a gbà jẹ́ o ẹ bá àfọ ọmọ yìí láti ìgbà wọn bá àfẹ láìpẹ́. Hmm. ẹ wá fi ẹ̀mí ọmọ yẹn tako tó tán o tún wá lóò tún gbá tó sùn wá sọ káwọn tó ń fẹ́ sọ̀rọ̀ kán máa forí wọn kó tí wọ́n fẹ́ forí kó wípé títí ń ti ń ti gé lọ àṣàkẹ́ ní ń sìn àṣàkẹ́ tí wọ́n náà ti wá di ni ó àṣàkẹ́ wa gan ti wá di ó ti dá di àdùfẹ́ láyé ń fẹ́ báyìí tọ́rọ ọmọ tó kú yẹn ń tà ń parun pé what kì í folúṣọ ìyá àti. gbogbo àwọn là ń pa ìfàwà tẹ́lẹ̀kọ́ ọ̀nba ọ̀rẹ́ kó lọ sí Àbújá ni mí lábùjá sí ilé ìlọ́gọ̀dẹ̀ kó tàbí tó bá para wọn sí ṣé bí Nàìjíríà ló wà. tó síta níjọ́ tó tẹ̀ bá síkì tó di ọ̀rọ̀ hospital àrígbé nígbà tó bá lọ àlàjì hospital yẹn àpòkù náà fẹ́ kó sí lọ́wọ́ torí pé tó bá ní kọ́ máa lóhun náà máa rí tó bá yá hmm. because kò ní láàfù mọ́ ìsìn náà máa wá fún mẹ́mórì ẹ̀ pé àwọn tó ń báyé wọn jẹ́ pẹ́sẹ̀ tó ń fún wọn kúrò sí ìsáwìtìs orí pẹ́ àwọn tó ń dáwò náà ààrẹ náà nílé iṣẹ́ mo dúpẹ́ fún lóhùn pé mo wà láyé mo wà láyé ni ta ló ra tíkẹ́ẹ̀tì fún tó wá sí Dublin Ireland wọ́n bá bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ náà all the purpose of the reason of recording what is happening di sódọ́nù pé tó fún ẹ tán pẹ̀lú jẹ́ ẹ mọ́ pé mo gbè pọ́ ilé àgbà some people are the weapon of devil hmm. and all they can do

ní sí àtúgbò tí tó ń gbé ètò yìí. àṣẹ sà àṣẹ. àmọ́ àti àlàáfíà báyìí lájọ máa jọ sí ọ̀gbọ̀n ọlọ́ọ̀gbọ̀n. àṣẹ sà àṣẹ dáadé. tọ́wọ́ ọdún ayọ̀ ló má jẹ́ tiwa. àṣẹ àpéjú ẹ̀ lọ. àṣẹ àṣẹ dáadé mi. àṣẹ sà àgbáyé gbọ̀n dálẹ̀. àṣẹ o àṣẹ àṣẹ sà. nọ́mbà ló wà ń bẹ̀ yẹn nọ́mbà láti pín sílẹ̀ yẹn fẹ́yìn tẹ́ bá fẹ́ pè wọlé mọ́mì wa kan pè lẹ́ẹ̀kan ọkọ̀ láti pè wọlé padà hello ma. hello lẹ́gbà ẹ ká sọ ẹ kọ́lẹ̀ everybody tó ń listen sí wa. ọ̀rọ̀ mi ò pọ̀ ọ̀rọ̀ mi ò pọ̀ number one náà Dorcas Adéyínká I know you're on this line and you're listening. òun sọ pé wọ́n fẹ́ fi ẹnìkan gba owó ni that's none of your business. I come to think of it there's a difference between wọ́n fẹ́ fi hàn gba owó àtẹ̀ntó jalè. Hmm. you stole you extort money You fraud people online. Those are the gullible people. I'm not going to even call anybody gullible because it's the kindness of their heart. Hmm. Tí kí wọ́n clarify nǹkankan fún ẹ, jẹ́ kí n sọ fún ẹ nítorí òyìnbó Take ki terrifying, clarify taking suffering e je ki n so fun Legba did not ask us to donate money for him or for anybody. We actually, we is listener, we is lovers. Benny. Come to the conclusion of raising money for the family so that they pick you and ẹ jáde bíi jìgá ibi tó bá sá pamọ́ sí so there's a difference. nǹkan tó ń jà láyà nìyẹn kìíní yẹn ṣé bó ṣe ń eh, gbọ́ kìíní yẹn kìíní yẹn ló ń jà láyà tó fi ń sáré pariwo yẹn. ẹ eh, ó dẹ̀ máa jà láyà ó máa jà láyà pa so mo fẹ́ kó really cleanse so tó bá máa kó máa gé nǹkan kó lọ ọgẹ <laughs> <laughs> so that they can hear clearly the police and the DSS and whoever is hiding, whoever she's hiding behind. Not the police, so oh, because I know the police and DSS are really doing their job now. Yeah. But when it let it be clear and let it be known. Legba Ororo did not ask us for money. <laughs> we that is seeking justice for Folusho, Iya Abeji, yes. we were the one that decided to raise money to help the police in digging you out of the pit you are Benny, in, Benny. wherever you are hiding. Benny. Legba has never asked us to raise money. Tábà tí ẹ̀ wá raise owó fún gan kan. Kí ló kan bàbá ńlá bàbá ńlá bàbá ńlá tó bí bàbá ńlá ẹ̀? Kí ló kún ẹ̀? He didn't beg for money. That, that aside ó wá lọ òun bọ̀ òun já kìtìkìtì òun já mo sọ ẹ mọ̀ pé kí n ìgbà tí mo kọ́kọ́ pè yín mo ní ẹ aṣọ ọgbọ́n mọ́yẹ mọ̀ ọmọye ti rò ọwọ́ ìyá mi mọ̀ bí ẹ rántí kò dé ṣe wípé ah, ah, kò ń ṣe nítorí pé àwọn fámìlì folúṣọ́ nìkan àwọn tá bí ìyá yẹn ṣe ń sunkún ìyá yẹn ti sunkún títí títí omi dá lójú ẹ̀ kò mọ bó ṣe máa tágbàlagbà bá ti ń ṣe abẹ́wọ́n bá ti ń ṣe hmm. Hmm ẹ dákun ẹ gbà mí. ó ń sunkún sínú ni. irú mọ̀wé bẹ́ẹ̀ ni irú mọ̀ wípé àwọn obìnrin àwọn tó ń jókòó tí wọ́n rí oyún fún oṣù mẹ́sàn tí wọ́n nira wọ́n tiraka láti ti ọmọ jáde gbogbo wọn ló ṣe tó bá àwọn tó ní inú rẹ ni o nítorí abiyamọ yàtọ̀ sí abiyagba. bẹ́ẹ̀ni. there is a difference between mom and mother. Hmm. àwọn ìyá gidi so àwọn á sọ fún ẹsẹ pé ah, wàá tún tẹ ju eléyìí lọ o tún ṣe bẹ̀rẹ̀ ni o wàá wo ibi tó ẹ̀sìn àwọn lò gbà ló wá ṣe hmm. o dẹ̀ tẹ̀ tí wàá ṣe wọ́n ti sọ fún ẹ wọ́n ní wàá ṣe tẹ̀ I want to give kudos to you ah mo gbọ́ mo gbọ́ analysis straight from the heart no no no no no no bosani <laughs> calmness Oh, brutal woman yẹn no no no no no with calmness and everything meanwhile ibi tí ọ̀rọ̀ Dorcas wá ṣe ohun ẹ̀kan dé ó máa ní ọ̀tá mi lára láti máa gbóhùn ni nígbà tí wọ́n máa yẹ sọ wọ́n ní ọlọ́run máa jẹ́ kí wọ́n máa yẹ tó play bẹ́sì gẹ́ yìí torí it's annoying it's irritating wọ́n gbà tí straight from the house to analyse straight from the house to analyse everything tí Àbíkẹ́ fi pè wọlé mo ní ẹ eh, ọmọ yìí ti tẹ́ ó ti fà tẹ́tẹ́ dì hmm. ẹ̀dẹ̀ gbóhùn tí àwọn àgbàlagbà pè nírọ̀lẹ́ yìí wọ́n ní ọmọ inú ọ̀ka ló ń ṣe púpọ̀ ká. Ah ọmọ inú ni ọmọ ló ń ṣekú pè gbogbo ẹnikẹ́ni tó bá gbé ẹkùn àní gbogbo àwọn ìkúnlẹ̀ àbíamọ tó ló máa pè é jáde sẹ́yìn wọ́n lè máa bí wọ́n lẹ́jọ́ nítorí ẹ fìyà jẹ àwọn ẹbí yìí ni hmm. tó bá fi gẹ́yìn ṣoògùn ṣẹ́ṣó ò rí owó yẹn ṣe o kàkàkó níyì òun hmm. so what's the point what's the point Dorkas Adeyinka if the police call you to come and present yourself and you're running elter skelter which means everything they said about you you knowing what killed the yab baby is justified. Hmm. Real ẹ̀ ò pé ni ìyá tó bí ẹ̀ ò dẹ̀ rọmọ bí ìgbà tí ẹran sọjí lọ sẹ́wọ̀n bí gbogbo yín ṣe tẹ̀ ń ṣe plastic bedroom slippers lọ́wọ́ olófo kíní kan kankan now hmm. it's your turn ó jẹ́ wá tètè down you know ṣe bó ṣe máa sọ nìyẹn you know ẹ má fọ awágùn òfò lọ́wọ́ ta wà yìí wá ah. jáde wá jẹ mo yóò yà you will eat it from now generation after your generation will eat àfi tó bá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ wa ni pé má ní tó pè yẹn sọ pé ẹ̀ṣẹ̀ ó mí kọlẹ̀ ó pẹ́ kó tó mí kòkè ẹ̀ pọ́kùn lè balẹ̀ pọ́kùn hmm. lè balẹ̀ hmm. ẹni tó gbé kàkàkí ọba ni adìyẹ ìrànà ni kò sí ṣe ohun àjẹgbé wàá hmm. pọ̀ let me tell you wàá pọ̀ wàá pọ̀ eléyìí wàá fẹnu ẹ ibi tó fi ẹ ó ti ó wàá tó wàá kọjá ibi tó wọ mọ́tò dé gan lọ́wọ́ bá tá a sọ yìí ó mọ kankan owó yìí má kà á káàbá àwọn máa tiẹ̀ mọ́lẹ̀ ònílé wà jájà ni àfi tó bá jẹ́wọ́ pé nǹkan tó ṣe yá bèjì ni. because àwa tá à ń sọ̀rọ̀ ya nínú funfun lórí adẹ̀ bímọ àmọ́ bí ọmọ ṣe rí àmọ́ ìyá tá à ń jẹ lórí ọmọ lójoojúmọ́ tá à ń súre kí ayé ọmọ ọlọ́mọ da ìwọ wá jókòó wá pọ̀ ọmọ ọlọ́mọ. lẹ́yìn tá a ti ń sọ yẹn gbàgbà ó tún wá kọjá pé ah lẹ́yìn báyìí because you just told everybody that yes you know that's why you are hiding because àṣírí ẹ̀ ti tú oníranú àtọ̀ọ́lé hmm. oníranú ajẹyàwó babalẹ́bà tó bá wù yín kẹ béèrè owó lọ́wọ́ wa ẹ̀ tẹ̀ wá béèrè àwa tó wá fẹ́ ṣe àwa tó nísìnyí àwa ń ṣe kókó kó báyìí ládẹ̀ ẹ̀rọ fáàdì tí àdẹ̀ni kúrò lórí pọ́ìntì agbára ọlọ́wọ́ ó ń kàwé láyé àmì mà àmì mà ẹ ṣe mà thank you ma ẹ mà thank you ma bye ma eh, ṣe rí gbogbo kini yìí ló ń ka ó ń ka. Dorcas lára lórí nǹkan tí mò ń sọ nígbà tó mọ̀ pé ó fẹ́ wá analyse ń pé ẹ̀yìn òkú là ń ṣe kéèsì tí ìyá àbèjì wà láyé tó mọ̀ pé ó ní nǹkan kan láti sọ kí ló dé tó lọ clear ara e nígbà tọ́lọ́pàá ń pè yín kí ìyá àbèjì sọ nǹkan tójú òun rí kí wọn náà sọ nǹkan tó ṣe fún ìyá àbèjì ṣùgbọ́n kàkà kó ṣe yẹn ìṣe ló ń sá kiri o ò gbé ìyá àbèjì lọ ìyá àbèjì dé wà nínú bákúbálà o ò dá àwọn ọlọ́pàá lóhùn ṣùgbọ́n pàtó wàá kú tán o ṣẹ̀ṣẹ̀ wá ń dá sọ ẹnu tiẹ̀ la ti ń gbọ́ pé ìyá àbèjì àti ìyá ẹ̀ ń jà nígbà tí ó wà láyé gbogbo bí òun àtọwọn jókòó ọ̀wọ́n ọlọ́wọ́ síbí bọ́ ìjọ ń ṣe tó mi ò ríbi tó ti fi ọ̀rọ̀ burúkú kó fi ránṣẹ́ sọ́wọ́n òbí ẹ̀ ó dọ́dọ̀ tiẹ̀ ni ọmọ bẹ̀rẹ̀ sí bá òbí tiẹ̀ jà ọmọ tí yóò dá pẹ̀lú òbí ìyá ń sunkún lórí ẹ̀ àbí kéèyàn tiẹ̀ bí gbogbo ọmọ lọ́jẹ́ kó járìndín kò sẹ́ni tó máa sọ pé kọ́mọ òun kúrò torí ẹrù oṣù mẹ́sàn-án ni ìwọ wàá wo gbò yẹn mọ́ àwọn abiyamọ ayé lára ká tí wàá sọ wípé ọkùnrin ni ẹ àbá sọ wípé àbíyá mọ bó ṣe ń ṣèyàn ni ṣùgbọ́n mi ò lè sọ náà pé bí àwọn ọmọ bóyá ń ṣèyàn because èyàn ẹni tó bá ní ẹyẹ lórí ìkọ̀ ẹni tó bá ní irú ẹni kò ń fa aṣọ ya bí wọn bá ní aṣọ ẹni lórí ìkọ̀ ò ní fàyà torí wa mọ fálù bó ṣe rí owó tó fi rà so kíní yìí ìkíní lórí marriage status ò ní ò ní ò ní kíní lórí ẹ̀ lórí wípé kọ́ sọ wípé wọ́n ní ìgbé ayé tó ṣe kínní ò ní lórí ẹ̀ ọmọ tí à ń sọ wípé kínní yìí ṣe ló náà fọmọ sí ìlú òyìnbó wo bí tó wà ní nàìjíríà nàìjíríà ló wà ọmọdé wà nílùú òyìnbó láti bí ọdún méjì ló ti ń láti bí ọdún méjì ló ti ń padà nàìjíríà yẹn sìn òwò kí ọmọ yẹn so ṣé wọ̀nyí la máa sọ pé òwò àná tó bímọ a lè sọ bẹ́ẹ̀ but àwọn ọlọ́pàá tó wá ń wá ìfẹ́ di kókó ohun tó ṣẹlẹ̀ sí Ìyábẹ̀jì o tí wàá fẹ́ fún wọn lọ́rọ̀ sọ ó ń bojú wọn jẹ́ torí ọ̀rọ̀ tá à ń sọ lórí ìkànnì yìí ló ẹ̀ṣẹ̀ máa fi ń wọ̀n ní ọmọ ẹ lójoojúmọ́ wípé tẹ́ ẹ bá fẹ́ pẹ́ má bọ̀ wọn lọ́pàá o ẹ má sọ̀rọ̀ sí wọn o àbí bó ṣe ń sọkọ́ nìyẹn ṣùgbọ́n o ti sọ fún wa wípé envelope wọn ń gba brown envelope nǹkan ọlọ́pàá ń gba brown envelope lórí ìkànnì o jẹ́ kó yé wa wípé àwọn ọlọ́pàá o wọ́n ń gba brown envelope òun náà dẹ̀ tún ní ẹ́fídẹ́ǹsì lọ́wọ́ ni nígbà tó ti mọ̀ pé ó ní ẹ́fídẹ́ǹsì tó ní èyí ọlọ́pàá lọ́wọ́ kí ló wá tún dúró fún. kí ló wá tún dúró fún nígbà tó ní ẹ́fídẹ́ǹsì tó tóbi lọ́wọ́ o ò lè ṣe gbogbo nǹkan wọ̀nyẹn dọ̀kásì kà ní ẹ o ìkà òun ni ẹ́ adúpẹ́ mà ṣe rárá yìí ó simple barista ti sọ gbogbo ẹ̀dá yòówù tó bá ń ṣeré láyé tọmọ yìí búnú àdàmọ̀ ń ṣépè fún iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ó máa ṣàdúrà fún hmm. iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ó máa ṣàdúrà fún gbogbo ẹ̀dá yòówùn tó bá ń ṣe kà láyé hmm. Hmm. tọmọ yìí búnú àdàmọ̀ ń ṣàdúrà fún iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ó máa ṣépè fún iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ó máa ṣépè fún wọn sọ onítọ̀ ọmọ ẹ kó lè fún ọ nísẹ̀mí ò lágbára méjì ò lọ bógún nígbà tó mọ̀ ń gbé ọmọ tó ti bí ọmọ pàpà ńlá tó ti bí ọmọ àdánwò ṣèbí mi bá mi ṣe ọmọ yìí dáadáa ọlọ arọmọ tó le jùlọ tó yàrá tó dẹ pé ní òbí gidi tí wọn ọsùn tí wọn wo níbi àgbẹ̀ níbi àdúrà tó ń torí òkè kan bọ́ sí mi pé kọlọ bá yí padà sí rẹ tọlọ ń dẹ gbàdúrà wọn. Hmm. àwọn torí pé ọlọ́mọ jẹ́ kí ọmọ sọ pé ń gbà mí tó bá rárúgbó mi lọ́nà tó bá fún ẹ nímọ̀ràn o gbọ́dọ̀ gbà tó rò mọ̀ bí orí burúkú ló ṣe dáadáa. Hmm. ẹ ṣe because bẹ́ẹ̀ lè ṣe wà yìí kírò ilé wa pè yàn sí pé òun fẹ́ fún ẹ ládvice o lọ ṣe background check kò lọ ṣe background ìyá ìyá àtàwọn ọmọ tó bí fúnra ẹ̀ so ṣé ní gbogbo tó bá ti wà láyé tó bá jẹ ọlọ́run ọba kò sẹ́ni ohun tí ò bẹ lọ́n pé kóun jẹun ọmọ àmọ́ wọ ìyá tó bá ti wà fẹ́ pé ẹnu ẹ̀ ò ká ọmọ ẹ̀ tó bá sọ pé yes yes tó bá sọ pé no no bọ́rọ̀ wọn ṣe máa ń já sí rè ọmọ máa ń gé wọn létí jẹ gbẹ̀yìn ilé ẹjọ́ ni hmm. kéèyàn gboyè ṣẹ̀ṣẹ̀ kó gboyè kó di wanted ó léwé ń jẹ́wé tó gboyè lórí gọ́ọ̀gù gan agbamọ́lá of gọ́gùn orí ẹ̀dì clear wanted tó gbé yìí lórí gọ́gùn fún rẹ̀ tó fún rẹ̀ lóye. ìyẹn kàn ń gbẹ ni. àwọn afẹ́ fẹ́ ṣe àwa ń lọ́wọ́ ń bọ̀ àwọn ọkọ̀ máa bọ́ sí orí iṣu ẹ̀ ṣọ́n pé nǹkan ṣe irú ẹ̀ ọmọ láyé hmm. wípé ìjọ táwọn bá ti fi mọ ọ̀hún káwọn ọmọ máa láàmú kó hmm. pọ̀ takọ níjọ́ kí wọn tó sọ fún ìyá àbàdàn pé téje sọ fún ìyá àbàdàn pé kó fi rẹ́sábọ̀dù ṣe àdúrà yà ó ní hmm. bó ṣe máa ń rìn nìyẹn ṣẹ́ni gbogbo wọn yẹn tó bá ń gbégi ọ̀tẹ̀ tó bá ń bomi rìkíṣí wọn alábòsí wọn máa jẹ́sọ ìparun tọmọtọmọ ni òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ ìjà ilé méjìlé tó ń sọ gbá tó ń sọ àwògùn ó fẹ́ tì lójú kú ni ó mm. fẹ́ tì débi tó máa tì lẹ́nu because gbogbo ohun tó ṣe fún ìyá yẹn kò kó ìyá yẹn bó ṣe wọ́ọ̀sì bóyá olórí burúkú tó yẹn gbogbo àwọn greediness nǹkan kò ṣe sábàyọ pé gbàtọ́ òun náà bẹ̀rẹ̀ orí burúkú pẹ̀lú ps tó bá lọ́wọ́ ya ó máa ń wò ó ló lè máa ṣe wèrè kó fẹnu pa tèèyàn jẹ délẹ̀délẹ̀ o ṣùgbọ́n ọmọ yìí ẹni pé bàtọ́ ọmọ yóò sì lórí kinní mọ́ ẹni pé ilé ayé sinmi díẹ̀ facebook sinmi díẹ̀ wọ́n ló máa jókòó sí èèyàn ẹni tó lè ra ẹ tó lè ra àrùn ẹ pajẹ ló máa lọ́ bá ṣe pati one to one billion fún kọ́ni ní kọ́ sọ ènìyàn díẹ̀ kọ́ mẹ́nu kú mbẹ́ hmm. because torí pé gbogbo àná làwọn ọbí tá à ń lọ ẹ bá wo sọjí náà wọ̀ sí o ò ṣe ti sọjí ń sin inú ẹ̀ ń dùn ó ń glow inú ẹ̀ ń dùn títí ẹ ló délẹ̀ yìí kí ló ṣẹlẹ̀ kí ló tún fẹ́ fèsì tọ̀dọ̀ títí ẹ ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ògùn ò ní lọ láì ṣe hmm. gbogbo nítorí bá fi wé fún yàn báyìí ló máa fi sọ fún ẹ padà kò sí bó ṣe fẹ́ ṣe wàánu Kùránì lọ lọ́run sọ ni ọlọ́run sọ o òtún wá wò títí ò wá rí nílé ayé yìí mẹ̀kúnnù ló ṣòro fìyà jẹ jù orúkọ lọ́sọ̀rọ̀ pé ìdájọ́ ti lé ayé yìí ó sọ àwọn ìbejì dánmọ orúkọ because bàbá wọn gan wà láyé bí aláìsí elédè mi máa kọ́ ìbọ̀dọ̀ lọ́pọ̀ ní kálukú máa kápọ̀ ọ̀kan jíjọ ẹ̀ torí iye tó fi tàn bàbá ìbejì yẹn sì mi ò mọ́ tó fi dé hmm. ẹwú bí tí bàbá yẹn wà. Ah, ìyẹn ń ṣe ẹ̀wọ̀n lọ ìyẹn ń ṣe ẹ̀wọ̀n lọ ẹ wo bí tí bọ̀bọ̀ yẹn wà nígbà mi tẹ́ bá gbọ́ oríṣiríṣi orin àwọn Yusuf Ọlátúnjí àwọn Barrister ìrírí ayé nígbà mi tí tí ló bá fẹ́ ṣe èmi gan bí nígbà mi ni máa ń farabalẹ̀ lọ kámara mi dáhùn mo lè lọ ìmáàmù ọ̀fà mo lè gbọ́ bàbá Muyideen mo lè lọ gbọ́ ara mi dẹ̀ máa balẹ̀ torí máa wò pé tẹ́ lọ bá a lọ àbọ̀ ń bọ̀ àbọ̀ ń bọ̀ àbọ̀ ń bọ̀ àbọ̀ níṣẹ́ àbọ̀ ń bọ̀ gbogbo ẹ̀yà gbélé tó sọ ó ní èèyàn kan èèyàn tó wá sọ́dọ̀ mi tó wá sọ̀rọ̀ ẹ lábúrò ṣì ń bọ̀ wá sọ́dọ̀ tèmi náà sọtì ẹ láì dá. ìyá kan máa ń kó sórí social media ẹ pé ha ah, in the mighty name of Jesus ìsìnmẹ ṣé ẹ jókòó gbàgbà tí àdúrà fáwọn ọmọ yín rí tó bá tí àdúrà lẹ gbàfẹlẹ àdúrà òṣìṣẹ lára ẹ èpè ti pọ̀jà àdúrà lọ fún hmm. ẹ wá jókòó in the mighty name of Jesus wá jókòó tí ẹ wọ tó ṣe fún amadébí ń pẹ aláṣọ àdúrà yẹn omi máa ń dà lójú mi báyìí ni pé wow kí ni ìyá yìí ṣe fọmọ yìí kí ni ìyá yìí ṣe máa sọ pé òbò ẹgbẹ́ ìyá ẹ orí bá kan kìnìún kan orí bá kan àtìgbà yẹn tíṣẹ̀ tí yẹn kò sí láti ìgbà yẹn tíṣẹ̀ tí àwọ̀rò yẹn tí ò sí hmm. eléyìí tó ń ṣe pẹ̀lú ọmọ ìyá àbèjì torí ọmọ yóò wá bá ẹ kò sunkún ebi lọ́dọ̀ ẹ o hmm. wá bá ẹ o jẹ́jẹ́ lójókòó kò wá bá ẹ ìwọ ló fẹ́ tọ́kùn torí kò fẹ́ jà níjọ́ tí mo ti wá dáyé mi sí ibi téèyàn ti ń fi ah, babalẹ́dà ẹ ti dé nàìjà lẹ́nu ìjọ mẹ́ta yìí náà ẹ ẹ̀ ráwọn ọmọ mi tó jẹ́ pé wọn ti fọ́ tí ẹ̀rí kan tó ń gbé ṣe èdè tó ń dẹ̀ sí lórí social media. tó ń dẹ̀ sí lórí social media tó ń dẹ̀ pé wọ́n live large nínú ayé wọ́n wà ń bẹ ẹnu wọn tọrọ. esma esma ṣe rí nígbà tí mo súnmọ́ dọ̀kásì ni mo mọ̀ pé dọ̀kásì gbogbo nǹkan tó ń ṣe láyé fake life ni. <laughs> òun fúnra rẹ̀ fake òun fúnra rẹ̀ ó fẹ́ jù ẹ̀ tó wà kóbìnrin wà kóbìnrin ti ẹ̀yà arọ ya fọ́jú ó máa flaunt ara ẹ̀ bẹ́ẹ̀ bóun ṣe rí ẹ̀rọ ààrẹ tún máa ń bànú jẹ́ kò lè fi rẹ̀ ẹ̀wọ̀n bọ́lá ń ṣe dáhùn èsì bọ́ọ̀lù yẹn bẹ́ẹ̀ kára yẹn tún máa bà yẹn nú járe máa ń bànú jẹ́ fún ẹ̀ pé kí ló tọ́lọ́ ń ṣe dáhùn báyìí. ọlọ. so wọ́n tó kí ni bá tó àṣekọ owó àtàtà pé àní ẹ̀fẹ́ sẹ́kù rẹ̀ kì í ṣèjà wàláì àwọn tó bí yín rọmọ bí o mo fún oníṣẹ́ náà Ọlọ́run búra fún yín hmm. torí pé ẹ kájú ọ̀kánjú àyín ẹ wò ó pé no ntọ́lọ́wọ́ bá ti fún yẹn dákọ̀kùn lè fún yàn láyé hmm, wàláì súnmọ́ bìnrin ẹ̀ tẹ́ bá jílẹ̀ lójúmọ́ kẹ tọrọ fún yẹn kẹ tọrọ fún bàbá yín torí pé wọ́n rí ọmọ bọ́dẹ̀ rọmọ tọ́ hmm. wàláì máa sọ fún àwọn ọmọ mi ni àwọn èèyàn máa ń gbélé bọ́ọ̀lù ṣàyìn bẹ́sẹ̀ sílẹ̀ kọ́lẹ́dẹ́gbẹ́ gbádùn lóyìnbó and bẹ́sẹ̀ sílẹ̀ slappy wọ́n lè ṣe sàláàdì wọ́n lè ṣe ìyá mi tó wá ṣe titus tó fún wa lẹ́gbàá sí ẹ bá rẹ bẹ́ẹ̀ pé chicken la jẹ́nu lé wa ni. Hmm, ó lè tẹ wa lọ́rùn dè ni. Hmm. so ó sákiri o ó sákiri ó tó tiẹ̀ tí àwọn tó fún ẹ lóyìnbó tó pé àwọn ẹ̀gbọ́n ń pín tìjú wọn sí lé àwọn ti jẹ tó sì jẹ́nu pẹ̀lú wọn lè ṣòdodo mọ́ ó tó gbà mí lójú sí fáwọn tó ń support ẹ̀ tí wọn lè bọ́ ta lẹ́ni pé àwa aláwa bẹ́ẹ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ ó tì mí lójú fún wọn torí pé báwọn ní àwọn ọmọ títí wọn lè bá ṣorí burúkú tó ń ṣe hmm. ó wá sá lọ ó wá sábọ̀ ọlọ́run ọba tó wà lórí àga àlè ara ṣe ẹ̀yẹ ọlọ́run àwọn láwọn tó ń rọ kiri káàkiri bá lọ́wọ́lọ́wọ́ àwọn ọlágbègbè ṣe yí lọ́wọ́lọ́wọ́ ó máa jèrè sí ọwọ́ ẹ̀dọ́ kásádé yín ká. ó ti ń jèrè ó ti ń jèrè. ṣùgbọ́n rántí ẹ̀ náà ìyá ṣẹpẹtẹ rè ṣùgbọ́n wọn náà ṣe ń ṣẹ̀sán láti inú yàrá kan bọ́ sí mi ológbò òwú kú ọbẹ̀ ọlọ́yàn òun ṣe láyé yìí hmm. oníkálukú bẹ́ẹ̀ náà kọ́ ru ọmọ wọn bá wọ́n jẹ́ pé ọmọ yẹn pẹ̀lú àlọ́wọ́ yẹn kò bẹ́ẹ̀ náà kọ́ ru ọ̀tá òkú ọmọ yẹn wá bá wọn lé bó ṣe jẹ́ pé òkè ń bá sọ̀rọ̀ yìí a máa tara ó hmm. wá odindi ẹ̀mí lẹ́nu ọmọ ọlọ́mọ tó kó má jẹ́wọ́ náà ló pa negligence láyé faster than the bullet tó pààyàn jù ó hmm. wá lè ju ọdún kó sọ tẹnu ẹ̀ ó wá bọ́ sábẹ́ ọlọ́wọ́ láwọn tó wà ń kábàrà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn láwọn gbogbo tó kírun tó ti ké fati àlẹ́ nìyí inṣàlá bukura tó la o máa jèrè ṣé owó o máa fèsì ìjọba yẹn lágbára ọlọ́run lẹ́gbàá ẹni ṣò kọ́kọ́ oníṣẹ́ yín lágbára tó oníṣẹ́ mi oníṣẹ́ gbogbo àwọn táǹgbọ̀ yín náà. àṣẹ o inṣàlá inṣàlá o dúpẹ́ lọ́wọ́ yín because nígbà tó máa gbé ẹ wo ìgbà tí ọ̀rọ̀ kẹ́lẹ̀ mọ́bi tí dọ́kàsì tí ó ní ìkànkáradé kò bìlífù wípé àwọn èèyàn lè dá owó fún Fọlá kó fẹ́ ra mọ́tò ẹ rí i pé lọ́wọ́ táwọn èèyàn ń dáwó fún Fọlá ìgbà ilé ẹ̀ṣẹ̀ mọ̀ pé òun fẹ́ lo mọ́tò òun fẹ́ lo jeep ẹ rí i pé ìgbà ilé ẹ̀ṣẹ̀ mọ̀ pé òun lo jeep ṣùgbọ́n Fọlá tó wọ̀ sọ wípé jeep mọ́tò tó sọ pé ra yẹn gan èmi ò ibi tí mo ibi tí mo rí dé mi ò gbà pé dọ̀kásì lò ní mọ́tò èmi ò ó lè wà nínú ilé ẹ̀ ń bẹ́ o ó lè ṣe kí but èmi ò fi because àwọn nǹkan tó ti kọ́ọ̀sì lórí àwọn ọ̀rọ̀ tó ti pa kò lè jẹ́ kí n fi hundred percent gọ́ ṣó ń yé wa now ìyá àbejì lélẹ́yìí bó ṣe rí rèé Dorkas tó bá ní pé táwọn ọlọ́pàá bá béèrè lọ́wọ́ ẹ gan pé ìgbà tó gbé ìgbà tí ẹ kì í fi fọ́tò ìgbà tó gbé ìyá àbejì ìgbà tó gbé ìyá àbejì bó ṣe rí àti bó ṣe wá rí yìí mò ń bọ̀ ẹ má bínú o ẹ má bínú o. kọlọ́pàá béèrè lọ́wọ́ ẹ pé kọlọ́pàá béèrè lọ́wọ́ ẹ pé báwo ló ṣe rí ńgbà tó máa kọ́kọ́ gbé lọ́dọ̀ wọn tó ń sọ wípé wọ́n fìyà jẹ ìyá àbèjì wọn á ní bó ṣe rí ló wà ń sálẹ̀ tó gbé ọmọ dání. a wá béèrè lọ́wọ́ ẹ wípé báwo ló ṣe wá rí nígbà tó dọ́dọ̀ ẹ̀ wà wá mú tòkè jáde tòkè ìlú gbọ́dọ̀ mú jáde torí òun ló lọ ṣe fídíò kẹyìn fídíò tó náà ṣe kẹyìn òun lélẹ̀ wà wá mú ilé jáde láàárín ìwà àtọrun wọn lọ́wọ́ ṣíbítà ló wá tọ́jú ọmọ yìí dáadáa torí ìwọ fọ́nbù lórí social media yìí pé ìnfà tó bá máa padà rí àbejì wọ́n máa kí ajé kú kalẹ̀ wọ́n máa ṣe kíníkan kíníkan ìyá àbejì tó ń sọ òun là ń rí lókè yìí bó o dẹ̀ ṣe gbé ló wà nísàlẹ̀ yìí bó o ṣe gbé ìyá àbèjì nígbà tó fẹ́ gbé tó sọ wípé anybody o ojú wọn ò tún ní rí ìyá àbèjì mọ́ tòótọ́ dẹ̀ ló sọ o ò parọ́ torójú anybody ò rí ìyá àbèjì gan mọ́ báyìí in fact kéèyàn kéèyàn ríbi tó gbèsè ń sè kó máa pè kó lè dáyàn lóhùn torí ohun tó o ti sọ ni pé o ní ojú anybody ò ní rí kò kàn yé wa bó o ṣe fohùn fẹ́ sọ ni ìkíní o kọ́kọ́ gbé lọ síbi tójú wọ ò ti ní rí hmm? ní direct ó tún padà ṣẹlẹ̀ ní indirect ní ní spiritual tá a tún fojú rí rí mọ́ tá a tún ní fi ojú rí tani tá a tún ní fi ojú rí ìyá àbèjì mọ́ so wọ́n wá ní kó wá ṣàlàyé àwọn tí wọ́n ń lọ competition fún tó ń pè yẹn tó ń ṣàlàyé ọ̀ ń dá òfin lóhùn ni kí ló dé tí wọ́n fi ń sá kí ló dé tí ìwọ tó fi ń sá òun náà ti rí bí ìtọ́rọ̀ ilé ayé ẹgbẹ́ ẹ̀ dé.